باب نوم الرجال في المسجد orí ọ̀rọ̀ oorun àwọn ọkùnrin nínú mọ́sálásí wàkọ́lá àbúkìláàbà malik rọ́díyàlọ́wọ́ ànìw kọ́dìmọ̀ rọ́hàtún على النبي صلى الله عليه وسلم فكانوا في صفة Abu Kilaba sọ pe láti ọ̀dọ̀ Anas ọmọ Maliki kí Allah yọ́nú sí ó sọ pé kọ́dìmọ̀ rọ́hàtùn mẹ̀nìọ́kùlìn àwọn nǹkan kan mini okulin láti inú ìdílé okuli wọ́n wọ̀lú wá bá ànábì sallallahu alayhi wa sallam fàkàánú fi sùfà sùfà sì ni wọ́n wà sùfà ò ní wọ́n wà kí ni sè sùfà varanda varanda masalasi, àwọn ìdílé okulu. àwọn èèyàn bíi tí ò tó bíi mẹ́wàá rohat òǹkà tí ò tó mẹ́wàá náà máa lò fún wọ́n wá bá nàbí wọ́n wá gba islam lọ́wọ́ ànábì ànábì ò sì ní yàrá àlejò ìwọ̀nba ilé tó kọ́ kò yọ yàrá àlejò lẹ̀ kódà ilé tó kọ́ kò gba gbogbo àwọn ìyàwó rẹ̀ ọ̀rẹ́ǹtì ilé síta. so tí ọba sọ pé yàrá méjì ló ti kọ́ nínú ilé rẹ tọ́rẹ́sì jẹ́ máa kó oníyàwó méjì kọ pa dandan kó o parí ilé kó o tó fẹ́yàwó méjì kọ pa dandan bó o bá ti to ọ̀rọ̀ rẹ ni bó o bá ti to ọ̀rọ̀ rẹ ni pàrọ́rìtì òǹkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni kọ o fẹ́yàwó méjì ẹ̀tọ́ ni kọ ọkọ kọ́lé parí ẹ̀tọ́ ni. kó o lọ́kadà ẹ̀tọ́ ni so tẹ́tọ̀ bá ti wá pọ̀ nílẹ̀ rẹ́gẹ́dẹ́ ó wá ku scale of preference báwo ni àwọn nǹkan wọ̀nyí ṣe nítumọ̀ sí ọ tó tó ti yé mẹ́mbà ṣe nítumọ̀ sí ọ tó ọ wàá tó o kódà ẹlòmíì ọ rẹ́ǹtì yàrá ni bó ṣe rẹ́ǹtì yàrá kan yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ máa ń wú lórí bíi gàrí ìjẹ̀bù nǹkan míì tún máa ń lórí yóò wá tó àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ torí pọ́rọ̀ ọ̀hún kan yìí yóò tó lẹ̀ ọ wá wo chéńjì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó rí i pé kò ká gbogbo ẹ̀ ohun tó wá kù ni pé èwo ló kan pá jù lọ nínú àwọn nǹkan tí mo tò lẹ̀ kí n kọ́. tó bá gà sí pé sùlẹ̀ asa ló kan pá jù lọ lásìkò náà fẹ́ wọ́n ṣe rọ́bíà náà ní fẹ́ kò sí èébú níbi pé ẹ máa wo àfẹ́ eléyìí kò dálé kọ́ ó kó ìyàwó mẹ́rin jọ kò sí èébú yẹn nínú Islam anabi sallallahu alayhi wa sallam ilé tó kọ́ kò gba gbogbo àwọn ìyàwó rẹ̀ ọ̀rẹ́ǹtì ilé irú musalama ọ̀rẹ́ǹtì ilé fún ni àtàwọn míì pọ́dẹ̀ǹtì lé fún un ni so Aisha radiyallahu anha àtàwọn bíi mẹ́ta kan ni wọ́n jọ wà nínú ilé ibi tó kọ́ gangan gan yóò ti yé so bọ́ ọ bá ti tu ọ̀rọ̀ ara rẹ kò sí èébú fún ọ nínú Islam àwọn kèfèrí lè máa bú ọ o sọ pé kèfèrí ọ̀rọ̀ wọn ò nítumọ̀ o <laughs> látara pé ànábì ọ̀fẹ́ kan ní yàrá àlejò nínú ilé rẹ̀ àwọn àlejò tó bá wá bá a pa àwọn fẹ́ gba Islam súfà ni wọ́n máa dé sí súfà ni gbàgede mọ́ṣáláṣí báyìí ìṣesí yẹn ló mọ àwọn haúsá lára tẹ bá rí mọ́ṣáláṣí haúsá kò ní mọ̀ ní gbàgede wọn ì dá ń bẹ̀ wọn ì dá ń bẹ̀. tàbá ní kẹ́yìn oṣù gbàgede inú mọ́sáàsì lẹ́yìn lẹ́sọ̀ pé ẹ fẹ́ sùn tì yín ẹ̀yin ò lè sùn gbàgede àfi inú mọ́sáàsì ẹja tún kọ̀rọ̀ mi. wàkọ́lá abdulrahman ibnu abi bakri rọ́díyàlọ́hu anihuma kánà asuhabu sufa alifukọ̀rọ̀ abdulrahman ọmọ baba bakri kí Allah yọ́nú sí abdulrahman àbúrò aisha ní abdulrahman kọ́lá sì bá ní yọ́nú sí baba bakri náà ó sọ pé àwọn tí wọ́n jẹ́ ará súfà nínú àwọn sọ̀hábà tálíkà ni wọ́n tálíkà pọ̀ ni wọ́n kánà asuhabu súfà fukọrọ tálíkà ni àwọn tí wọ́n máa ń gbé súfà. now ẹ máa gbọ́ lẹ́nu àwọn onísúfí tí wọ́n máa sọ pé lásìkò ànábì ni súfì ti bẹ̀rẹ̀ wọ́n sọ pé nítorí pé súfì yẹn ìpìlẹ̀ ni súfà wọ́n á tún máa súnfà sí ẹni mímọ́. èdè ṣètọ́n ló mú wọn o ntí bẹ́nu tíra kọ́ wọn o ntí bẹ́nu tíra ni pé súfà lọ́wọ́ nú dictionary gbàgede ilé varanda ilé ní jẹ́ súfà kìí sọ̀rọ̀ ẹni mímọ́ tàbẹ́ni tó dọ̀tí ìyẹn ni tẹ́ńbà wá sọ pé láti ojú ayé òjì sí àlọ́ ni àwọn àtìábù súfà ti wà àwọn olè àtìábù súfà nu sí à àwọn fòkọ̀rọ̀ àìní yẹn ló tì wọ́n lọ bí àìlè dálé rẹ́ǹtì bí àwọn akẹgbẹ́ wọn ti dálé rẹ́ǹtì ọ̀kan pàtàkì nínú àwọn àtìábù súfà ò ní Abu torí pé létà wà ní Abu tó dolówó ó padà dolówó o. gbogbo àwọn tí wọ́n gbọ́dọ̀ ànábì tí wọ́n gba àdíìsì wá bíi Abu Hurairah ni bíi Anas ibn Malik ni wọ́n padà di olówó kẹ́yìn ayé wọn ni o àmọ́ nípìnlẹ̀ àṣàbù súfà ni wọ́n ṣé àṣàbù súfà ni wọ́n náà kọ́ wa máa sun gbàgede mọ́tíláṣí wa ó tẹ̀lé máa bá wa sọ ọ́ a nídìí àwọn àṣàbù o a nídìí wọn. tó a máa tilẹ̀kùn mọ́ṣáláṣí ẹ̀yin ọ̀ máa sun fàràǹdà fàràǹdà ní jẹ́ àti fà èsù ni kì í sẹ̀rọ ahmadu bunu rahimahulọ ó ní àwọn ni wọn ó nítorí pé tá a bá ṣe ní síbà tá a bá fi yá ní síbà ẹtùmọ̀ yá ìyá àti ọ̀rọ̀ tá a dákọ̀ yìí o oníbàtàn pẹ̀lú ẹ̀ lọ́nà kan tàbọ́nà míì ó ní tá bá fi irú yá tí wọ́n máa ń lò lárúbáwá yẹn tá a fi sí súfà kì í ṣe súfí ni ó jẹ́ sùfíyà sùfí ni ó máa jẹ́ sùfí sùfíyà sótìyé títí wọn sú sú ni súfí sùfíyà ní tiwọn tẹ́lẹ̀yì sùfíyà ẹ wo ọ̀rọ̀ sùfíyà àti sùfíyà sùfíyà ọ̀kan ní mọ́dì ọ̀kan ò ní mọ́dì eléyìí tí ò ní mọ́dì ó ní fàràǹdà sùfí sùfíyà bìdúùnì mọ́dì sọ́ọ̀d ó ní fàràǹdà pé ara fàràǹdà pé àǹtà sùfì àǹtà sùfì sùfì ìyẹn ni pé ẹni tí ń sun fàràǹdà ṣùgbọ́n àǹtà súùfì ó yàtọ̀ ìpìlẹ̀ súùfì oní súùf irun ẹran irun ẹran àgùntàn níjẹ́ súùf sófà fàràǹdà ó sì wá jọra wọn tẹ wá sọ pé àwọn sàábé gan súùfì ni wọn ẹ̀rí wọn ti ń mú wárè ẹ bá ní àwọn tàbí kan sufi ni wọ́n wọ́n á lọ mú Buhari wá wọ́n á ní kánà àti ààbò sufa àbí wọ́n tòmátìsì míì náà wà tí sufa yìí ti jẹyọ ń bẹ̀ tó sì já wípé ará faranda ni wọ́n pè wọ́n tálíkàsì ni wọ́n àìrílégbà àìlówó lọ́wọ́ tí wọ́n fi gbalé ló sọ wọ́n di ara faranda sára faranda lẹ́yìn. aláwọ̀ sànú yín o. adis four forty. عن عبد الله رضي الله عنه أنه كان ينام وهو شاب أعزب لا أهل له في مسجد النبي صلى الله عليه وسلم nínú ترى حديث tamati عبد الله tí wọn ò wá sọ nǹkan kan míì mọ́ nínú ọkọ ìtumọ̀ ẹ̀ ní abdullahi ibn mas'ud ìtumọ̀ ẹ̀ ní abdullahi ibn mas'ud wọ́n bá ti ní an abdullahi tí wọn wá dákọ míì mọ́ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní abdullahi ibn mas'ud tábà fẹ́ já pé abdullahi ibn umaru ni ohun tí wọ́n sọ ní ani ibn umar an ibn umar òun ni wọ́n wí tó bá ti já pé ọmọ umaru ni bọ̀tọ́ bá jẹ́ pé ọmọ mọ̀síwúdì ni wọ́n kàn sọ pé an abdullahi sọtiyé now látọ̀dọ̀ abdullahi ọmọ mọ̀síwúdì kí aláwọ̀ yọ́nú sí i anáwó dájúdájú abdullahi o kánà yanamu kánà yanamu fi masjid nabi ó máa ń sùn nínú mọ́sálásí ànábì lásìkò náà wàá wà ṣáàbùn lásìkò náà ọ̀dọ́ ni o àzàbù àpọ́n ni o lá àhàlàlà kò níyàwó kò lọ́mọ lásìkò náà kò níyàwó ọ̀dọ́ ni àpọ́n ni wọ́n tún wá tú àpọ́n sí pé lá àhàlàlà kò níyàwó kò lọ́mọ ìwọ tó níyàwó tó lọ́mọ tí wọ́n náà jápọ̀n ìwọ náà ò lè máa sùn mọ́ṣáláṣí tí wọ́n bá ti fààyè gbọ́ ọ́. hadith 441. 441 one four four one عن سهل ابن سعد رضي الله عنه قال جاء رسول الله صلى الله عليه وسلم بيت فاطمة فلم يجد عليا في البيت فقال أين ابن عمك قالت كان بيني وبينه شيء فغضبني فخرج فلم يقل عندي فقال رسول الله صلى الله عليه وسلم لإنسان انظر أين هو فجاه فقال يا رسول الله هو في المسجد راقد فجاء رسول الله صلى الله عليه وسلم وهو مرتجع قد سقط رداؤه عن شكه وأصابه تراب فجعل رسول الله صلى الله عليه وسلم يمسحه عنه ويقول كم أبا تراب كم أبا تراب حديث 441 عن سهل بن سعد سعيدي látọ̀dọ̀ sahal ọmọ sáádì sàìdì kọ́lọ̀ ń sí pé já Rasulullahi sallallahu alayhi wa sallam bayta Fatima ànábì wá sílé Fatima fálàmù yajid Aliyya fil bayt kò wá bá Àlì nílé sọ pé àyìnà ebunu amik níbo ni ọmọkùnrin arákùnrin bàbá rẹ àyìnà níbo ni ọmọkùnrin arákùnrin bàbá rẹ wà ẹ̀yin méjèèjì wa ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ báyìí. ká sọ pé bàbá kan náà tàbí ìyá kan náà tàbí bàbá kan náà àti ìyá kan náà ló bí àwọn méjèèjì. ok wọ́n mọ̀ jẹ́ ákù ara wọn eléyìí ó pe èyí ní ákù rẹ̀ èyí náà ó pe eléyìí ní ákù rẹ̀ sóyè wa báwọn pé ákù mi lágbájá ákù mi lágbájá yẹn ni pé arákùnrin mi ni lágbájá káwá sọ pé èyí tó ga yìí ó bí ọmọbìnrin èyí tó kúrú yìí ó bí ọmọkùnrin tí ọmọ tí èyí tó kúrú yìí bí tó bá fẹ́ pe èyí tó ga yìí yóò pè ní amú yóò pè ní amú arákùnrin bàbá mi tẹ́tún lè pè ní ọmọ ìyá bàbá mi ok yóò pè bàbá rẹ̀ ní abu. yóò pe ọmọ ìyá bàbá rẹ̀ ní amu tọmọ ìtọ́ga yìí náà bá fẹ́ pe arákùnrin yóò pè ní amu tó ti fẹ́ pe bàbá tiẹ̀ yóò pè ní abu ìdájọ́ wa wá sọ pé ọmọ tí èyí bí àtọmọ tẹ́lẹ̀ yìí bí àwọn méjèèjì wọ́n lè wọn ẹ gbọ́ yé dáadáa ẹ ti mọ̀ pìlà méjèèjì báyìí àbí ta fi ṣe àpèjúwe pé yálà bàbá kan náà tàbí ìyá kan náà tàbí bàbá kan náà àti ìyá kan náà ló bí wọn ok wọ́n sábàra wọn tán nípasẹ̀ pé bàbá wọn jẹ́ bàbá kan náà tàbí ìyá wọn jẹ́ ìyá kan náà tàbí bàbá àti ìyá wọn jẹ́ ìkan náà èyí bí ọkùnrin èyí bí obìnrin ọmọ tí àwọn méjèèjì bí wọ́n lè fẹ́ra wọn nínú ìdájọ́ Islam ọmọ tí àwọn méjèèjì bí wọ́n lè fẹ́ra wọn èyí ni ò gbọ́dọ̀ fẹ́ eléyìí tó lè bá jóbìnrin kò sì gbọ́dọ̀ fẹ́ ọmọ èyí èyí náà gbọ́dọ̀ fẹ́ eléyìí tó bá jóbìnrin kò sì gbọ́dọ̀ fẹ́ ọmọ èyí ṣùgbọ́n ọmọ tí àwọn méjèèjì bá bí wọ́n lè fẹ́ ara wọn nínú Islam. sọ ti yí ọba hàn pé ẹ lè má fi àná síta ẹ lè má fi àná síta kọ̀ọ̀kan pé àbúrò rẹ pé ọmọ mi ọfẹ́ fẹ́ ọmọ rẹ. ẹ jókòó ẹ jẹ́ kí n fún yín ní òfin tó de halal ẹ jẹ́ kí n sọ òfin tó de halal fún yín tí yóò fi ní di kèfèrí torí nínú ọ̀nà tí ẹ máa ń gbà di kèfèrí ìyẹn máa ń di kèfèrí nípasẹ̀ haramu àti halal nìkan mùsùlùmí ó lè di kèfèrí nípasẹ̀ haramu àti halal nìkan. bí ọba dá ọ̀ràn míì mọ́ o lè dá ọ̀ràn lórí haramu àti halali tí ó sì bà ẹ̀sìn ẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ ohun tí ń jẹ́ haramu ọlọ́run àtògìṣẹ́ rẹ haramu ni mùsùlùmí ó gbà pé haramu ni kódà kí mùsùlùmí rọ́ọ̀lù ni ó gbà pé haramu ni. àìgbà pé haramu ọlọ́run haramu ni àìgbà pé haramu gisi ọlọ́run haramu ni yóò sọ mùsùlùmí di kèfèrí kódà bí ò ṣe haramu ìdájọ́ ti haramu nu sóye yín àbí tún sọ haramu ọlọ́run àti haramu òjíṣẹ́ rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ gbà pé haramu ni kódà kò gá sí pé ọ̀rọ̀ lu haramu náà. kò sọ di kèfèrí ihun tí ó sọ di ni aasi fasik ohun tó lè sọ di kò tayọ aasin fasik olùyapa tàbí pòkì ọ̀daràn ó lè sọ di ọ̀daràn bí àpẹẹrẹ nísìn ìzìnà haramu ni ó wá ṣe zìnà kò sọ di kèfèrí ṣùgbọ́n yóò sọ di kí ni. àásí fasik amanida nídàkejì kò ṣe sìnà ó wá sọ pé sìnà kìí ṣe haram ọ̀ràn tó dá kìí sọ̀rọ̀ ìsìyàn kìí sọ̀rọ̀ físíkù ọ̀ràn kúfúrú ni kí ó sọ di kèfèrí tó ga sí pé tó bá kúlé lórí àní kírun sí la a kàn wó òkú ẹ̀ sínú kòtò ni kó má bàa máa rùn. ìdájọ́ tó rọ̀ mọ́ kí nǹkan jẹ́ haramu nù ní ti halal òfin ti ẹ̀ rèé ó ní àdì ọkàn pé halali ọlọ́run halali ni ó sì ní àdì ọkàn pé halali òjíṣẹ́ ọlọ́run halali ni ìyẹn ni pé ohun tí Allah àti òjíṣẹ́ rẹ̀ bá ṣe ní halali halali ni kódà bó ò ní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ gbà ní ẹyẹ dáadáa o ohun tí Allah àtòjíṣẹ́ ẹ̀ bá ṣe ní halali halali ni lọ́dọ̀ mùsùlùmí kódà bó ò ní ìdí ẹ̀ bákẹ́rẹ́ ní ìsìn gbogbo kọ́ta tí mo sọ̀rọ̀ mọ́ sí náà ń tà límù ó ti ríra rẹ pété ikú ò ní ìdí ẹ̀ tẹ̀bí mo ń fọ́n ta báyìí pé ẹ mọ ẹ wá mọ gbà ń sàrà o mi ò ní ìdí ẹ̀ ṣùgbọ́n ọ̀ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ tàbùkù kéèyàn fẹ́yàwó méjì kò ní irú nọ́sẹ̀sì wo nìyẹn ìyẹn ò dáa náà o ṣé ìyẹn àpínfẹ́ ni àṣọwọ́ alẹ́ dọ́gba mọ́ ni ọwọ́ nǹkan tó ń kórìíra ní Islam náà ni míyàn ti máa fẹ́ méjì bí ti máa fẹ́ mẹ́ta wàláì ẹ̀sìn ẹ̀ ti bàjẹ́. wọ́n ní nǹkan jẹ́ àlàálì wọn ò ní ó jẹ́ dandan fún ọ kí n pírọ́blẹ́mù ẹ kí ni problem ayé rẹ ẹ̀tọ́ ni kíní ọ yàtọ̀ sí pé dandan ni kíní ọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbọ́dọ̀ ṣe àlìkìyàdùlélàhì wàdà tí ó ju rẹ̀ sílẹ̀ pátápátápátá fún ọlọ́run tọ́lọ́ àtúgbìsẹ́ bá fi kankan ní halali ọ gbà pé halali ni kódà bó gá sí pé ìwọ ń tiẹ̀ o bọ́lọ̀ ṣe prógámù ayé rẹ ọ̀kan lọ́ọ́ bá kú ní tako. sotiye ní asọ̀rọ̀ pé eh, ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò wọ́n lè fẹ́ra wọn wọ́n fẹ́ lọ́kàn rẹ̀ à mọ̀jì orún o orún o tó bá lọ ẹ̀sì ẹ o wọn ò ní dandan ní kọ́mọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò fẹ́ra wọn wọn ò fẹ́ dandan. àmọ́ tó bá wáyé nínú òfin ọlọ́run ẹ̀tọ́ ni má sínú ẹni tí ọmọ sọ pé ẹ̀tì ẹ̀ lójútì. nínú agboolé wa ẹ fẹ́ sọ wá lẹ́nu ọ̀wá rẹ̀ tó wù ọ́ mọ́ ẹ̀gbọ́n mi bọ́kùn ṣe pọ̀ tó ń ta yìí ọ̀wá síta ni o mọ ìsọlẹ́nu ló fẹ́ dálẹ̀ yìí o nínú ẹbí wa ta ló ṣe bẹ́ẹ̀ rí gbogbo wọn ràn wọn ràn ń túmọ̀ sí pé ọ̀gbà àlàálì ọlọ́ọ̀lá làálì ó sì padà di kẹfìrí kẹ́yìn ni. mo rò pé a ti gẹ́ẹ̀tì òfin tó de àlàálì àti àràámù.